mo kọ́ nílé mo kálejò mo kọ́mọdé mo kágbà ẹ mo kí gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá nílé lóko lájọ àti gbogbo ibi tí ọwọ́jà ètò yìí dé ẹ káàbọ̀ ẹ kò dédé àsìkò yìí ṣàlàfíà làbá yín orúkọ mi ni olúwa fún mi láyọ̀ ọmọ ọ̀ṣọ́ ọmọjọba àtàtà ọmọjọba aláyọ̀ ọmọ wọn ní ìwòpin àjídàgàn ẹ káàbọ̀ sórí ètò bó ṣe ń lọ báwo ló ṣe ń lọ ládùúgbò yín báwo ló ṣe ń lọ ní ìlú yín báwo ló ṣe ń lọ ní àgbègbè yín káàkiri. àti bòde àti pápá ọkọ̀. akọnílé akálejò wa kí gbogbo ojú tó ń wò wá nílé lóko lájò àti gbogbo ibi tí ọwọ́jà ètò yìí dé ṣé dáadáa la bá yín ẹ káàbọ̀ sórí ètò bó ṣe ń lọ tó ń kàn sí yín láti ìlú Àbújá báwo ló ṣe ń lọ ní apá ọ̀dọ̀ yín lọ́hùn-ún torí ó ń lọ lálàáfíà ní apá ọ̀dọ̀ wa ń bí orúkọ mi ò yí padà Olúwafúnmiláyọ̀ ọmọ Ọ̀ṣọ́ ọmọ wọn ní Ìwòpín ọmọ Ìjẹ̀bú bó ṣe ń lọ ẹ mọ̀ pé èmi nìkan kọ́ ni mo wà lórí ètò ẹnìkejì mi náà ó wà pẹ̀lú mi. ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò bó ṣe ń lọ mo nígbàgbọ́ pé àlàáfíà òun ni àbá yín Quadri ọmọ Ọlátiléwá lórúkọ tèmi ọmọ kúlódò ọmọ àtòkù ọmọ àtàyè sọ̀rọ̀ ní báyìí ètò náà ó ń bẹ̀rẹ̀ ní pẹrẹu Olúfúnmiláyọ̀ ọmọ ọ̀ṣọ́ ṣàlàfíà ni. adúpẹ́ fọlọ́run adúpẹ́ adẹ́kù lu yìí. bẹ́ẹ̀ ni o ọlọ́run àtúbọ̀ máa fún wa lórí ọ̀fẹ́ àti forí tì í ti ní àdúrà lọ́rọ̀ wá gbà ká máa gbàdúrà ní ká má dákẹ́ àdúrà. ẹ̀hán wọn máa ní àdúrà ní ìdá mùmí kó dẹ́n ṣe mùsùlùmí nìkan àtònígbàgbọ́ náà anígbàgbọ́ pé tá a bá ń gba àdúrà ọlọ́run á bá wa mú gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ nílùú ọlọ́run ojú ọjà kí a lọ wo eh, abala ǹjẹ́ o mọ̀ tí a bá padà dé kókó inú ìròyìn òun ni ó kàn ẹ máa bá wa ká lọ. ǹjẹ́ o mọ̀ lórí ǹjẹ́ o mọ̀ ní ọ̀sẹ̀ yìí a máa ṣe àyẹ̀wò àwọn ilé ìrántí àwòyanu tó wà nínú ìlú àbújá àkọ́kọ́ tí a ó máa wò ní ọ̀sẹ̀ yìí ni ilé ààrẹ ìyẹn Aso Rock Aso Rock jẹ́ ibùgbé àti ibiṣẹ́ fún ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ó ní oríṣiríṣi orúkọ tí àwọn ènìyàn ń pè orúkọ bíi Aso Villa the Villa Aso Rock àti State House Aso Villa wà ní àárín gbùngbùn ìṣòwò ti ẹ̀ka mẹ́ta ní ìlú Àbújá. Ilé ìgbìmọ̀ aṣòfin àti ilé ẹjọ́ àgbà orílẹ̀-èdè Nàìjíríà náà wà ní ẹ̀ka mẹ́ta yìí. A kọ́ ilé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà sí orí òkè Aso ní èyí tó ṣe pé orúkọ yìí ni a padà fún ilé ààrẹ náà. A lè rí àpáta yìí níbikíbi nínú àárín gbùngbùn ìlú Àbújá. Ọdún 1991 ni a kọ́ Aso Villa nígbà tí a gbé olú ìlú orílẹ̀-èdè Nàìjíríà kúrò ní ìlú Èkó láti ọdún 1991 tí a ti kọ́ Asuu Villa ti ní àwọn olùgbé wọ̀nyí àwọn bíi Ibrahim Badamasi Babangida Sani Abacha Abdulsalam Abubakar Olúṣẹ́gun Ọbásanjọ́ Umaru Musa Yar'Adua Goodluck Ebele Jonathan Muhammadu Buhari ẹni tí ó jẹ́ olùgbé ibẹ̀ lásìkò yìí ẹlẹ́ẹ̀kejì pápákọ̀ òfurufú àgbáyé Nnamdi Azikiwe èyí tí a mọ̀ sí Nnamdi Azikiwe airport. a kọ́ pápá òfurufú àgbáyé Nnamdi Azikiwe airport ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àwọn ọdún 2000 tí ó sì di ṣíṣí fún lílò ní ọdún 2002. ó jẹ́ ibi ìmúyangàn láàárín àwọn pápákọ̀ òfurufú tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí pápákọ̀ òfurufú àgbáyé tó wà ní olú ìlú Nàìjíríà á fún ní orúkọ Nnamdi Azikiwe láti fi sọ orí ọ̀kan lára àwọn olóṣèlú àkọ́kọ́ àti bàbá olùdásílẹ̀ ilẹ̀ Nàìjíríà. Nnamdi Azikiwe International Airport jẹ́ ibi ìgbàlejò pàtàkì fún àwọn olóṣèlú jàǹkànjàǹkàn ẹni iyì àti ẹ̀yẹ lágbàáyé àti fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà tó fẹ́ yọjú sí ìlú olú ìlú orílẹ̀-èdè Nàìjíríà fún ìṣòwò tàbí ìgbafẹ́. Pápákọ̀ òfurufú yìí ní èbúté méjì, ọ̀kan fún àwọn bàálù tó ń jáde tàbí tó ń wọlé sí orílẹ̀-èdè Nàìjíríà ìlú kan sí ìlú kejì. Ẹlẹ́ẹ̀kejì ni èbúté tí ó wà fún àwọn bàálù tó ń gbéra nínú ìlú Nàìjíríà. Báyìí ètò ń lọ lọ́wọ́ láti kọ́ ojúnà ìgbéra ọkọ̀ òfurufú mìíràn láti díwọ́ súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ tí ó máa ń ṣẹlẹ̀ ní pápákọ̀ òfurufú náà. ààyè ẹ̀rú náà sì wà nínú ètò àti ìgbìmọ̀ tí ìjọba ń ṣe lọ́wọ́ fún pápákọ̀ òfurufú yìí. bí ènìyàn tó tó mílíọ̀nù mẹ́ta ló máa ń rin ìrìn àjò láti pápákọ̀ òfurufú yìí lọ́dọọdún. ilé àwòyanu mìíràn tí ó láàmìlaaka tó sì jẹ́ ibi ìrántí tá a tún ní nínú Àbújá ni olú iléeṣẹ́ ilé ìfowópamọ́ orílẹ̀-èdè nàìjíríà ìyẹn Central Bank of Nigeria tí a túmọ̀ sí ilé olóye olú ilé ìfowópamọ́ nàìjíríà yìí tí a ṣí ní ọgbọ̀n ọjọ́ oṣù kẹwàá ọdún two thousand and three ó jẹ́ ilé alájà mẹ́tàlá tó tún ní ìyàrá abẹ́ ilé pẹ̀lú ẹ̀ka mẹ́rin gbogbo àyè tí a kọ́ ilé gíga yìí sí ni ẹgbẹ̀rún méjìléláàádọ́rin igun mẹ́rin mítà ìyẹn seventy two thousand square meters nígbà tí ààyè tí ó wà fún ìyàrá iṣẹ́ tó àádọ́ta ẹgbẹ̀rún igun mẹ́rin mítà ìyẹn fifty thousand square meters ilé yìí lè gba òṣìṣẹ́ tó tó ẹgbẹ̀rún mẹ́rin àti ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ìyẹn four thousand five hundred ó tún sì ní gbọ̀ngàn tó ní ààyè fún ènìyàn ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta pẹ̀lú lẹ́yìn èyí ó ní ààyè ìgbọ́kọ̀sí tó lè gba ọkọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta òṣìṣẹ́ àti àfikún àyè ìgbọ́kọ̀sí tó tún lè gba ọ̀ọ́dúnrún àti ọgọ́ta fún àwọn àlejò àti gómìnà. ẹlẹ́ẹ̀kẹrin iléeṣẹ́ mìíràn tó tún jẹ́ ilé àwòyanu àwòkọ́sára nínú ìlú àbújá ni olú iléeṣẹ́ àwọn tó ń wa epo rọ̀bì ìyẹn Nigerian National Petroleum Corporation ìyẹn NNPC. ilé yìí èyí ni olú iléeṣẹ́ NNPC ó jẹ́ ilé àwòyanu àti ohun ìrántí tí ó ní ilé gíga mẹ́rin ó jẹ́ ìpìlẹ̀ agbára fún NNPC ọ̀kọ̀ọ̀kan àwọn ilé gíga mẹ́rin yìí ga ní ìwọ̀n ẹsẹ̀ bàtà òjìlélúgba ó lé mẹ́fà ìyẹn two hundred and fifty six feet a sì kọ́ wọn ní ọdún nineteen ninety six Nàìjíríà gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn iléeṣẹ́ tó ń wa epo rọ̀bì eléyìí jẹ́ ibi pàtàkì sí àwọn aláṣẹ orílẹ̀-èdè Nàìjíríà ilé yìí èyí tí a fi owó ńlá kọ́ àwòrán ilé yìí ní alẹ́ jẹ́ ohun ìyanu nítorí ẹwà rẹ̀ máa ń jáde gidi ní alẹ́ nítorí náà kò yanilẹ́nu nígbà tí àwọn oníṣẹ́ ilé tí wọ́n pè ní ọ̀kan lára àwọn ilé tí a ṣètò rẹ̀ dáradára jùlọ nínú ìlú Àbújá àwọn ajagun kan tiẹ̀ lérí wípé àwọn yóò jó níná nítorí ìgbòdìyàn epo rọ̀bì tó ń ṣẹlẹ̀ ní apá gúúsù orílẹ̀-èdè nàìjíríà ìyẹn the south south part of the country. níbí ni a máa fi àdàgbà ètò ǹjẹ́ o mọ̀ sí lórí ìlú àbújá ẹ máa bá wa ká lọ. ẹ káàbọ̀ padà sórí ètò bó ṣe ń lọ tó bá jẹ́ ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ni ẹ àti ìbá ètò jìnnà abala tó kàn nísìnyí ni abala tí a ti máa máa wo àwọn kókó inú ìròyìn a ní àlejò pàtàkì tí ó jẹ́ oníròyìn pẹ̀lú wa nínú ìkàlẹ̀ àwọn náà ni ọ̀gbẹ́ni Olúgbénga George ẹ ṣe gan tí ẹ darapọ̀ mọ́ wa. ẹ ṣeun tẹ́kọ̀ ẹ ṣeun lẹ́ẹ̀kan sí ẹ darapọ̀ mọ́. ẹyin akú ìlú yìí akú gbogbo bó ṣe ń lọ. Ah. àfi ká máa dúpẹ́. <laughs> ọpẹ́ náà ni ọ̀rọ̀ wa máa jẹ́ láì fi àkókò ṣòfò ohun àkọ́kọ́ tí a máa gbé yẹ̀wò lónìí ohun ni ọ̀rọ̀ lórí ọ̀nà ìlú Àbújá sí Kánò tí ìròyìn náà sọ wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti faramọ́ ṣíṣe ọ̀nà ìlú Àbújá sí Kanu wọ́n sì ti sún owó ṣíṣe rẹ̀ sókè sí owó tó tó six hundred and fifty two billion eh, lórí ọ̀rọ̀ yìí kí ni èrò tí ń ṣe ẹ̀yin lérò pé ṣé ó máa mú ìyàtọ̀ bá ètò ọrọ̀ ajé ìlú àbí lọ́nà wo ló máa fi jẹ́ àǹfààní sí àwọn ará ìlú. ọ̀rọ̀ yìí ó lágbára díẹ̀ torí ní tabawo ní ọwọ́ kan ohun mm-hmm. tó dára ni pé ká ṣe ọ̀nà. No tí ó tọ́ tí ó tó tí ó dáa mm, eh, torí ó máa jẹ́ kí ìṣòwò sí kó kó dán kó dán mọ́rán sí kí ìṣòwò ìṣòwò láàrin ìlú Kano àti Abuja torí ká tó dé Kano ẹ má jẹ́ ká gbàgbé pé a máa kun àwọn ìlú kan eh, tí gbogbo tí a bá dẹ̀ ṣe ọ̀nà yẹn gbogbo àwọn ìlú yẹn náà ló máa jẹ àǹfààní tó wà níbẹ̀ ṣùgbọ́n ibi tèmi tẹ̀ tún wá ọwọ́ tèmi fi wò ó ni pé eh, mo lérò pé mo lérò pé owó yẹn ti pọ̀ jù ká má sọ ká má parọ́. nítorí wọ́n ti wọ́n tún gbé sókè olóye tó ti bù fún tẹ́lẹ̀ ó tún yá wọ́n gbé sókè nígbà tó yá wọ́n tún gbé sókè sí. nǹkan tí wọ́n fẹ́ ṣe tẹ́lẹ̀ owó tó tó yà sọ́tọ̀ fún tẹ́lẹ̀ ni pé a fẹ́ tún ṣe ní hmm. nǹkan tó sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ hmm. ṣùgbọ́n nísìnyí kò ń ṣe àtúnṣe mọ́ wọ́n fẹ́ tún kọ́. ibi tọ́rọ̀ wà ni pé kí ni kókó báwo ló ṣe ṣe kókó sí èyí tó wà tẹ́lẹ̀ mm-hmm. a ṣe tún ṣe ká kó owó yẹn ká fi ṣe nǹkan míì nílùú yìí nǹkan tó nídìí owó nílùú yìí ó ti pọ̀ jù ẹ jẹ́ ká kọ́kọ́ wò ó ná èyí tó jẹ́ pé ó eh, eh. ní í ṣe pẹ̀lú ọjọ́ ọ̀la wa tí ó dẹ̀ ń dùn mí ní gbogbo ìgbà tá a bá sọ̀rọ̀ nípa ẹ̀ ní ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ mm, ẹ wo oye oṣù tí àwọn òṣìṣẹ́ ní àwọn iléèwé gíga wa asu tí wọ́n fi daṣẹ́ sílẹ̀ èló ni wọ́n béèrè èló la fún wọn just forty billion la fún wọn nísìnyí à ń sọ̀rọ̀ six hundred and forty so a ní irú owó tó tó yìí tá a lè fi ṣe ọ̀nà ẹyọ kan. láwa ní ìjọba wa kọjú ẹ̀ sí ọ̀nà ẹ̀kọ́. kọjú ẹ̀ sí ọ̀nà ẹ̀kọ́ ọ̀rọ̀ ìlera ṣì wà ń bẹ̀. tabaníkà wo bó ṣe máa ń pín àwọn owó wọ̀nyí tó bá fẹ́ ṣe àbá ìṣúná owó. Mm fún ọdún mi ẹ máa rí i pé owó péréte ló máa ń yà sọ́tọ̀ fún ẹ̀kọ́ àti ètò ìlera méjèèjì yẹn tiẹ̀ jẹ mí lógún nínú ètò ìṣúná ọdún 2021 tí wọ́n ṣe kọjá a rí i pé gbogbo owó tí wọ́n yà sọ́tọ̀ fún ẹ̀kọ́ ó hmm. tó bóyá bíi bílíọ̀nù lọ́nà ogójì bíi forty something billion ló yà sọ́tọ̀ iye kan náà ní ọ̀nà bẹ́ẹ̀ fún ètò ìlera a wá ń wo àwọn nǹkan tó yẹ fi ṣe bí iṣẹ́ ọ̀nà ó ń lọ hmm. bí owó tó lé ní ọgọ́rùn-ún kí nǹkan ṣé káwọn sọ pé ẹ̀kọ́ ìlú ṣé kò jẹ́ ìjọba lógún ni. pàápàá jùlọ ṣe báwọn kan ló ti lọ wo kinní tẹ́lẹ̀ tó ti tó ti sọ pé oyè báyìí ló máa ṣe mm. kí ló yí padà tó tún di pé ẹ mm, má jà àtúnṣe ẹjẹ àtúnkọ pátápátá nígbà tá ní nǹkan míì tá a lè fi owó dí lórílẹ̀‐èdè wa yìí. ẹ jẹ́ a sọ òótọ́ ọ̀rọ̀ fúnra wa ìjọba ò fi wọn ò fi ọ̀kúnkún dùn sí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ nílùú ìkòdẹ̀dá tó torí ìlú tí ò bá ti wo tí ò ṣe tí ò fi ti ẹ̀kọ́ tí ò fi ṣe kókó kò ní iwájú lọ hmm. ẹ̀yìn ẹ̀gan ò dá iwájú ẹ̀ kò níbi tó ń lọ torí náà mo lérò pé ó yẹ kí ìjọba kan tún èrò rò kí wọ́n hmm. tún wò kí wọ́n wo àwọn ibi tí a lè lo owó yìí sí tó máa ṣe wá láǹfààní tó máa ṣe àwọn ará ìlú ní àǹfààní. nítorí wàhálà tèmi ni pé torí ọ̀nà yẹn nìsín ọdún kan ọdún kẹ ọdún mẹ́fà sígbà tá a wà yìí wọ́n lè máa yọ ọ̀nà rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ máa gbowó jagunjagun fún wọn. láti ìgbà tèmi tiẹ̀ ti gbọ́njú lọ́tí náà ń ṣe ọ̀nà Lagos Ìbàdàn ọdẹ ṣì ń ṣe di ọ̀la tẹ́ bá ṣe lọ síbẹ̀ ní ọ̀la ẹ ṣì máa rí gbogbo àwọn nǹkan tó fi ń ṣiṣẹ́ gbogbo àwọn katakata ó ṣì wà níbẹ̀ tó ṣì ń ṣe. Ah, ẹ wò ó ní ìhà yẹn kò yé mi àmùkọ́ tí àwọn. a pè ìjọba ní ká máa sọ fún ìjọba pé kó jọ kán dákun nítorí Ọlọ́run nítorí ọjọ́ ọ̀la ẹ àní dákẹ́ náà ṣe nítorí ẹ̀ náà la ṣe ń sọ̀rọ̀ báyìí. ìgbà wo la mọ̀ tán máa gbọ́gàn kí ni kí ni ìdánilójú pé pípè tiwa ìgan-an ni o. olóòtú àní jẹ́ kó sú wa ni torí pé ìjọba wọn ò ní sọ pé àwọn ò ní máa ṣe nǹkan tó fẹ́ ṣe àwa náà à ní dákẹ́ à ní fi sẹ́nu dákẹ́ ni à máa sọ à máa tún sọ. a máa sọ kójọ́ ọdún méjìlá sígbà táwa yìí náà ni a máa sọ kò ní sú wa láti máa sọ. kọ́lọ̀ ń jẹ́ kí wọ́n gbọ́. àmì àmì lórí pínpín owó káàkiri náà òun náà la ṣe wà òun ló máa bí ìròyìn tó tẹ̀lé àwọn ilé ìgbìmọ̀ asòfin wọ́n ya ìjà wọ́n wọ̀yá àjà pẹ̀lú àjọ NNPC lórí sísan ẹ̀ẹ́tàléníòjìlénírínwó bílíọ̀nù náírà láì gba òǹtẹ̀ owó ìpọ̀ owó yìí ó dàn ní four hundred and forty three billion naira four hundred and forty three billion naira ẹ̀yẹ́ wo ẹ̀yẹ́ wo ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ ẹ jẹ́ ká sọ ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ láti ọdún twenty sixteen tẹ́ bá tẹ̀lé ìtàn yìí kò ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ alákọ̀ọ́kọ́ tó jẹ́ pé ní ọdún twenty twenty one lẹ́yìn ọdún márùn-ún ni ọ̀rọ̀ iṣẹ́ ń wá sí. bóyá wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣàkíyèsí pé wọ́n ná owó yẹn. wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣàkíyèsí ah, a jẹ́ pé bóyá wọ́n fojú sílẹ̀. a jẹ́ pé àìfojú sílẹ̀ a jẹ́ pé mélòó mélòó mélòó ni àwọn owó tí wọn ò ṣàkíyèsí tó ti sọnù. ẹ ká sọ pé bóyá wọ́n ṣe bóyá ó ní ẹ mọ̀ pé àwọn kọ̀ọ̀kan wà tí olóyìnbó ń pè ní auditing bóyá ó ní onígbà tó máa ń ṣe bóyá ọdún márùn márùn ni o ọdún mẹ́rin mẹ́rin ni o wọ́n ti wá ṣe ti ọdún yìí náà wá rí i pé áá ah, ah, ah, ẹnà oyè tó tó yìí nǹkan tó tẹ̀yìn ẹ̀dẹ̀bí wá ẹ̀dẹ̀bí wá ẹ̀ gbà àyè àjọ tó náwó yìí ṣé ṣé ó tọ̀nà láti ná owó tó tó nǹkan láì gbà àjọ NNPC ni bẹ́ẹ̀ni àjọ NNPC ló ná owó yẹn tá a bá ní ká máa wò ó a nílò láti pín ọ̀rọ̀ ìṣúná wa ní ìlú yìí NNPC ló ń kó epo rọ̀bì àwọn náà ń gbé lọ àwọn náà ń gbé wọlé hmm. that is to say bí àwọn olóyìnbó ṣe ń sọ ṣé àwọn náà tún gbowó ni ó yẹ ká ní àjọ nígbà tá ní àjọ tó ń ṣètò ìṣúná tó ń ṣètò ìṣúná a ní èèyàn tó ń wá tó ń ṣe ìṣàkóso ìṣúná àbí ká ní wọ́n ti forí gbogbo wọn pamọ́ sábẹ́ pé ohun tó bá sọ fún wọn náà ni hmm, wọ́n nǹkan máa ṣe o torí àbí ẹ wo owó bàǹtàbàǹtà tó ṣẹ̀wá ń ṣèwádìí nínú ọdún twenty twenty one. nínú ìgbà tá à ń sọ pé kò sówó kò sówó a dẹ̀ ń lọ káàkiri à ń yáwó káàkiri láti orílẹ̀-èdè sí orílẹ̀-èdè à ń yáwó kiri ẹ wo iye tá a ti yá tá a bá tiẹ̀ mọ nǹkan tó tiẹ̀ ń bà mí lẹ́rù ebi tó dẹ̀ ń bà mí jẹ́ gbogbo gbà ni pé tá a bá tí ìjọba bá ti ń sọ̀rọ̀ owó hmm. ọ̀rọ̀ ìṣúná àwọn owó banta banta banta tó máa ń mẹ́nu lé ó máa ń bàyàn lẹ́rù nígbà tí a sọ pé okay ẹ a ti ní six hundred and forty something billion ìyẹn eléyìí ń sìn kò sí ibi tó àmọ́bi tó lọ a lè sọ pé báyìí ló ṣe rìn àbí báyìí ló ṣe rìn kí ni wọ́n lọ fowó náà ṣe wọ́n lọ fowó san owó subsidy subsidy wo tí ìjọba ti sọ pé àti yọ kúrò àti yọ kúrò àti mọ́. ìtò ń ṣèmí ní pé mo nígbàgbọ́ pé àjọ NNPC wọn ò kàn lè déédéé kò ń ṣe kó bóyá wọn lọ ń gba owó tí a bá ta epo àbí ta bá ra epo mm. mo nígbàgbọ́ pé a ní àjọ tó ń ṣe ìṣàkóso ẹ̀ dájúdájú kò lè jẹ́ pé NNPC nìkan ló máa mọ̀ nípa owó yìí a máa ní àwọn àjọ míì tí wọ́n jọ ṣe tọjọ pàdé àpòpọ̀ láti ṣe orúkọ báyìí. ṣé bí ẹ mọ̀ pé káàkiri gbogbo orílẹ̀-èdè yìí mm-hmm. kò sẹ́ni bọ́dì kò sẹ́nikẹ́ni tá a bá fẹ́ mú èèyàn báyìí torí ẹ̀ ni àti bá ọ̀rọ̀ jẹgúdújẹrá tó hmm. àti bá fa á àti bá jà ó ṣe ó ṣòro hmm. torí nígbà tá a bá fa gbòrò gbòrò á fa gbó torí àdẹ àwọn olórí wa ọ̀dẹ fẹ́ wọn ò fẹ́ kórúkọ wọn tí wọ́n tí wọ́n tó ń lò láwùjọ wọn ò fẹ́ kó bàjẹ́ hmm. nítorí ti bẹ́ẹ̀ wọ́n á wá fi ìtàpè ní ìròyìn information tó ṣe kókó wọ́n wọ́n sọ wọ́n wọ́n fà sẹ́yìn hmm. n ò ní ìlò torí tí wọ́n tá a bá lò ní à á dá orúkọ ẹni tó yẹ ká dá à á mú ẹni tó yẹ ká mú à á fi ẹni tó yẹ ká tá fi ìyà jẹ à á fi ìyà jẹ ojú ojú ojú aṣebi á wá hàn sí gbangba á dẹ̀ kọ́ àwọn ará àwọn ará yòókù lọ́gbọ́n wípé hmm. kò yẹ kí ará ìlú kí adarí ní ìlú kó máa ṣe bẹ́ẹ̀ tá a bá fi èèyàn sí ètò sí ipò láti ṣe bóyá ìṣúná ni o hmm. àbí láti darí orílẹ̀-èdè ni o kó ń ṣe ojúṣe wọn bó ṣe tọ́ àti bí ó ṣe yẹ. ṣe rí ọ̀rọ̀ jẹgúdújẹrá ní orílẹ̀-èdè wa yìí ọ̀rọ̀ ajé bánu ó pọ̀ nítorí tá a bá ní ká ṣí ní ṣíṣẹ̀ǹtẹ̀lé ká ṣí ní ọdún kìíní ọdún kejì ọdún kẹta ṣé mo kó ti pẹ́ tá a ti wà lẹ́nu jẹgúdújẹrá ètò ẹ pé kò sí àkọsílẹ̀ tó tó hmm. àti tó péye tí a lè sọ pé àjọ yìí ohun tó ń ṣe leléyìí o pé bóyá ẹ wo àwọn àjọ EFCC ẹ wo ọ̀gá alága EFCC àná ẹ wo magu ẹ wo àwọn tó fi sírú ipò báyẹn ẹ wo bí ta ti bá wọn lé ni wọ́n tún ti fi ọ̀dọ́ náà síbẹ̀ ẹ dẹ̀ pé àwọn ọ̀dọ́ mi ò mọ̀. ọgbọ́n ń jà lórí wa ara ọ̀rọ̀ tí èmi ti ẹ̀ṣẹ̀ fẹ́ sọ nìyẹn pé nísìsiyìí tí a ti fi ọ̀dọ́ sí àdúrà wa ni pé kí ọ̀dọ́ ìjẹ́ ẹni tó ní ìfẹ́ orílẹ̀-èdè sọ́kàn tó jẹ́ pé ọ̀rọ̀ náà ti sùn tó jẹ́ pé gbogbo wa ṣe ń sọ báyìí pé ó ti sú wa pé jẹ́ pé ó ká òun náà lára tó bá jẹ́ ẹni bẹ́ẹ̀ ni tó bá jẹ́ eré èèyàn bẹ́ẹ̀ ni bá wà ni a máa rí i pé láti láti sáàyè lọ èmi dẹ̀ ti ń rí àwọn ọwọ́ kan tó ń gbé kí n má parọ́ fún yín a ti ń gbọ́ròyìn bẹ́ẹ̀ bóyá ẹ mọ̀ pé àwọn olóyìnbó máa ń pè nǹkan ní pé starting Hmm, àti finish ìbẹ̀rẹ̀ ló ní kò ní parí ìbẹ̀rẹ̀ àti parí ẹ mọ̀ fún ah. ẹlòmíì wọ́n fẹ́ wò pé ah gbogbo ojú ló ń wò mí ah, ojú máa fẹ́ mọ̀ jẹ́ kí n tẹ ṣe nǹkan tó máa fi kọjá sákìsì mi má jẹ́ kójú eh, tì mí ẹ jẹ́ n eh, kọ́kọ́ ṣe lé iná tó bá wá dáa rí méjì kan hmm, àwọn àtọwọ́bọ pọlọ wọrú wọn. ìkó tó tẹ̀ kí n fẹ́ máa gbà gbọ́ díẹ̀díẹ̀ ni pé níbi tó ti lọ mú níbi tó ti bẹ̀rẹ̀ láti tó ti lọ bẹ̀rẹ̀ ibi tó ṣe kàǹkà ní téèyàn ṣe rí téèyàn kàn eh, gbà ṣùgbọ́n ẹ jẹ́ ká ẹ jẹ́ ká tẹ̀síwájú torí kò sí àkókò ìròyìn tó kàn bíi ni wípé àwọn tó ń wa ọkọ̀ epo rọ̀bì àwọn elépo rọ̀bì ni wọ́n kígbàjarè níbi tí wọ́n sọ wípé ọjà ti tán lórí igbá o ọ̀wọ́n gógó yìí ó sì ń pọ̀ sí ni àwọn òǹtajà àti òǹrajà epo bẹntiróòlù àwọn ni wọ́n ń kígbàjarè tí a bá wò nínú ìlú Àbújá ń bì nínú mm. ọ̀sẹ̀ yìí nígbà tí a máa jí ní òwúrọ̀ ọjọ́ ajé la rí wípé àwọn ilé epo ogun ọlọ́tí ilé epo pa ọkọ̀ àti rí ọkọ̀ gan láti lọ sí ibi iṣẹ́ ó di wàhálà àwọn tá a tún rí iṣẹ́ lọ́ọ́ tún gbowó lé a rí pé mm. epo tún ti wọ́n àjọ NNPC dẹ̀ ti tó tẹ́lẹ̀ pé kò sí nǹkan kan tó jọ bẹ́ẹ̀ mm. bọ́ àmọ́ ṣùgbọ́n nǹkan tí àwọn ẹni yìí wá ń sọ níbí yìí ó yàtọ̀ gedegbe sí nǹkan tí NNPC ń sọ àwọn eléyìí ní kò sí ọjà mọ́ NNPC sọ wípé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ ṣé kí ni nǹkan tí ẹ rí sí rọrọ báyìí. ẹgbẹ́ àárín yẹn ò dán mọ́rán. bẹ́ẹ̀ ṣe sọ lóòótọ́ àárín yẹn kò dán mọ́rán mo dẹ̀ ti ẹ̀ ti ń wá gẹ́gẹ́ bí oníròyìn mo ti ẹ̀ ti ń wá ẹni tó máa fún mi ní kí gangan ló ṣẹlẹ̀ láàrin ibẹ̀ torí àjọ tí a pè ní PPMC hmm. àwọn sọ pé ọ̀rọ̀ a lè gbé epo Hmm. àwọn ló wà in charge pé ká máa gbépo. láti fi kan sí ìpò. ilé epo ilé epo àwọn àjọ tó ń ṣe ọ̀tọ̀ ọ̀rọ̀ epo rọ̀bì hmm. àwọn dẹ̀ sọ pé epo wà ńlẹ̀ so kí ló ṣẹlẹ̀ tó jẹ́ pé gbogbo ilé epo àwa yìí wọ́n ti pa ó wà ńlẹ̀ ẹja gbè kò dẹ̀ ṣe é gbé hmm. ìlú dẹ̀ ń bàjẹ́ lọ torí ayé ń le sí. ẹ má lè gbàgbé pé ọ̀rọ̀ epo yìí bá ṣe mú lórílẹ̀‐èdè wa ó ní agbára. bẹ́ẹ̀ ni. ó dà pé epo nìkan ni a rí gẹ́gẹ́ bíi ọrọ̀ ajé wa lórí ìwọ̀n ṣe. kì í ṣe pé òun nìkan kì í ṣe pé bóyá òun kì í ṣe pé ó dà pé <laughs> nítorí mi ìdí tí mo sọ bẹ́ẹ̀ ni pé nítorí àwọn nǹkan míì wà ohun mèremère míì wà tó lè mú owó wọlé àmọ́ bá a ṣe gbé ọ̀rọ̀ epo yìí ó agbèjẹ̀mí wa pàápàá. epo mo máa ń sọ láti ìgbà dégbà pé epo lọ́nà tèmi ó dàbí wọ́n tó wá ní nǹkan onídàméjì ni ó ní side ó ní apá ibi tó ní ibi tíbi tiré ní ọ̀rọ̀ epo jẹ́ nílùú yìí àtijọ́ tí epo ti dé ó ní ọ̀rọ̀ ohun ọ̀gbìn tó di ohun tó di àtìpà tó di ohun àtẹ̀yìnwá òun la ti rí pé àwọn jẹgúdújẹrá gan-an ló wá pọ̀ sí torí pé owó tó ń tó ń kó wọlé owó owó gidi gidi ni owó bàtàbàtà ni nítorí bẹ́ẹ̀ ẹ kò jẹ́ ká fojú sí àwọn àwọn gangan ìjọba tó nílò bẹ́ẹ̀ ni tówó ti lè jáde gbogbo èèyàn ló fẹ́ gbogbo èèyàn ló fẹ́ ní ilé epo hmm. gbogbo èèyàn ló fẹ́ ní ló fẹ́ ní nǹkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ epo nílùú yìí nítorí bẹ́ẹ̀ a nílò láti láti padà wá sórí tábìlì ká tún ara wa rò pé ọ̀nà wo gangan la tún lè fi máa rí owó nílùú yìí hmm. ìyẹn alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé lórí ọ̀rọ̀ epo yìí ìjọba nílò láti láti rìjì ah, láti tún àwọn àwọn refinery wa ṣe mm. so that a máa lè ṣe bí ó tiẹ̀ jẹ́ pé èyí tá a bá ti tà a ní nílò láti máa kó wọlé mọ́ lẹ́yìn tá a fẹ́ lò. ẹ mọ̀ pé eh, láìpẹ́ yìí ni a gbọ́ pé inú àwọn àwọn ìjọba pàápàá ń dùn nípa ìgbésẹ̀ tí ọ̀gbẹ́ni Dangote tó ń gbé nípa iléeṣẹ́ epo ẹ̀ wọ́n ní ó máa jẹ́ kí ọrọ̀ ajé wa kó gbé pẹ́lí kó ṣe ẹ kí nìdí tí ìjọba ṣe ń dúró de irú nǹkan báyìí. nígbà táwa náà ní tiwa nígbà táwa náà ní tiwa tí ò ń ṣe ẹyọkan tí ò ń ṣe méjì ah a ní mẹ́rin. tí kankan nu mẹ́rẹ̀ẹ̀rin ò dẹ̀ ṣiṣẹ́ rárá àwọn fọkàn tán èyí tí ò tiẹ̀ tí ìbẹ̀rẹ̀ iṣẹ́. mo ti fọ̀rọ̀ wá ẹni tó jẹ́ eh, ọ̀rọ̀ tó ṣe tó ní ìmọ̀ ní ọ̀rọ̀ epo mo ti fọ̀rọ̀ wá lẹ́nu wò rí ó sọ fún mi pé eh, pé tá a bá pa gbogbo mẹ́rẹ̀ẹ̀rin pọ̀ mm. pé tá a bá wo nǹkan tí àwọn olóyìnbó pè ní production capacity wọn mm. àti bí wọ́n ṣe lè ṣiṣẹ́ sí ni pé wọ́n lè fún wa ní epo tí a lè lò nínú orílẹ̀-èdè tó jẹ́ pé a nílò láti gbé lọ síta àbí láti gbà mọ́. ìgbésẹ̀ wo la wá ń gbé lórí kódà gan nínú yẹn gan tá a bá rí lò ó ṣeé ṣe ká tún lè tún rí tà níbẹ̀ síta tó máa máa jẹ́ nǹkan tó máa máa mú owó wọlé fún orílẹ̀-èdè wa. ọ̀rọ̀ títà ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ẹ máa gbọ́ bí tọ́rọ̀ wà ọ̀rọ̀ títà ò ṣe nǹkan rárá ìbùkún Ọlọ́run ni fún wa nílẹ̀ yìí. lórílẹ̀‐èdè yìí. títà tí a bá ti tà á ti tà á nìyẹn nǹkan tó bá fi ṣe kò kàn wá mọ́. kò ni. yé yín nǹkan tó bá ti fi ṣe kò kàn wá ká kọjú sí báwo ni eléyìí tá a máa máa lò nínú ìlú báwo ló ṣe máa tó wa nǹkan tó yẹ ká kọjú sí nìyẹn. ẹ ẹ ṣe rí ẹ eh, ó yẹ ká máa bètò ìlú àmọ́ àkókò nǹkan ó ti kó wa ní pápámọ́ra àmọ́ ní kíákíá ẹ eh, ká wo ọ̀rọ̀ covid nineteen àjẹsára tó gbé wọlé ẹ mhm. eh, ká tẹ ọkọ ká wo ayẹyẹ tá a kọ́kọ́ ṣe lórílẹ̀-èdè <laughs> pé àwa la yọ̀ tó yìí ayé wa ló da tó yìí inú wa kú ayé wa pọ̀ nítorí pé. <laughs> wọ́n gbé wa wọ́n gbá abẹ́rẹ́ àjẹsára wa. àwa lọ ń jó à ń yọ̀ pé ah, ah, ọlọ́run ò ṣe ah, àwa náà la kọ́ tó yìí. abẹ́rẹ́ àjẹsára pé kì í ṣe pé àwa la kọ́kọ́ gbà á lórílẹ̀‐èdè míì wọ́n ti ń gbà wọ́n tiẹ̀ ti gbàgbé pé wọ́n gbà á àwa gbà wá ń ṣayẹyẹ lórí ẹ̀ ẹ̀ wọ́n tiẹ̀ ní ààrẹ Muhammadu Buhari àti igbákejì wọn àwọn náà ló kàn tó máa gbà nísìn kó tó di pé àwọn gómìnà míì wọn á bá a ṣarajọ wọn á wò pé da ẹ̀yin ẹgbà bá ẹ̀yin ẹgbà bá ẹ̀yin méjèèjì lẹ́mọ̀ ẹ má ṣe bí ọlọ́tẹ̀ wọ́n ti ní wọ́n ti ní ìgbà tí a bá jí sí ni òwúrọ̀ ẹni àti Yorùbá kọ́ ló sọ bẹ́ẹ̀ ni àsìkò tí Nàìjíríà jí sí nìyẹn ṣùgbọ́n ó bà ní nínú jẹ́ kí n má parọ́ wípé lórí ọ̀rọ̀ ohun tá àti ẹ̀fọwọ́rà ìyẹn mélòó ló wọlé ó fẹ́ tó bí eh, four million bẹ́ẹ̀ni three point eh, nine nínú nínú four million èèyàn mélòó ló máa lò bóyá èèyàn èèyàn two million. Eh, àwọn kan àwọn kan tiẹ̀ ní kọ́kọ́kọ́ fún àwọn tó wakọ̀ bàálù ẹ̀ mọ̀ pa wọn. àwọn náà gbé wọlé. <laughs> bóyá wọ́n kọ́ fún àwọn kan ní àwọn elétò ìlera ní kọ́kọ́kọ́ fún. ẹ ó tiẹ̀ tọ́ sí àwọn elétò ìlera torí àwọn ló wà ní bẹ́ẹ̀ni àwọn ló wà níwájú àmọ́ èmi ò ní wàhálà kankan pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára ó dáná bó ṣe gbé wá torí nǹkan nǹkan gidi ni àmọ́ pé à ń ṣayẹyẹ lórí ẹ̀yìn òun ah. gan-an òun ni wàhálà àmọ́ ah. eh, lórí lórí ilé mi tẹ̀ tó wá ní àmọ̀ràn lórí ẹ̀ torí àwọn oríṣiríṣi àwọn aráàlú ló ti ń sọ wípé abẹ́rẹ́ àjẹsára yìí èèyàn eh, fẹ́ fún yàn kéèyàn bá má lè bí ọmọ rẹpẹtẹ kó bá má lè ṣe kinní kan àwọn èèyàn ti wá ń dá lábàá pé tí ó bá tiẹ̀ ṣeé ṣe kí ààrẹ wa hmm. tó bá fẹ́ gbà kí eh, oníròyìn kó wà mẹ́bàá ẹ̀ kọ́ máa yà lásìkò tóun àti gbákejì ẹ̀ àtàwọn mọ̀lẹ́bí ẹ̀ àsìkò tó wà. ọmọ mélòó làárẹ̀ tó fẹ́ bí ẹ̀dá kọ̀ rọ́lẹ̀. ife kan tiẹ̀ wá èmi nígbàgbọ́ pé tírú ẹ̀ bá ṣẹlẹ̀ ààrẹ máa gbà ààrẹ máa gbà gbàgbà ẹ ọ máa gbà ọ máa gbà yín ọ máa gbà láìpẹ́ àwọn oníròyìn máa gbé ọ máa gbà lọ́jọ́ sátidé ààrẹ àti igbákejì ẹ̀ ọ máa gbà nǹkan tèmi sọ ni pé tí ọba yàtàwọn èèyàn rí mm. á tẹ̀lé fún àwọn aráàlú ní ìfọ̀kànbalẹ̀ pé à nǹkan yìí o kò sí nǹkan kan tó fẹ́ẹ́ ṣe. èmi lérò pé àwọn ará àwọn ará àdúgbò àbáwọn ará tèmi mọ̀ ọ́ wọn ò ní fọkàntán ní ìjọba kí ìjọba gbà lójú wọn pápá àwọn tó máa gbà ló máa gbà á àmọ́ èmi pàrọwà fún àwọn èèyàn pé kí wọ́n gbà á tó ọ̀gbẹ́ni Olúgbénga George adúpẹ́ pé a pè yín ẹ̀ wá ẹ̀ ṣe tẹ̀ darapọ̀ mọ́ wa lórí ètò náà ẹ̀yin ará ilé níbi ni a máa fi àdàgbà ètò ní abala kókó inú ìròyìn ibi ni a máa fi tì sí ẹ jẹ́ ká dé ojú ọjà tí a bá padà wá ọ̀rọ̀ tó ń lọ ní nǹkan tó kàn ẹ máa bá wa ká lọ.